والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته أتري قابة النبي يوسف عليه السلام وترى أن تنروا يقول الله àtúrí gẹ́gẹ́ bí anabi yusuf alayhi salam ó ti ṣe rán ẹni tí ń wò pé ọ̀la nínú àwọn méjèèjì dájọ́ wà lẹ́wọ̀n ọ̀ràn sọba kọ́mẹ́tì gbàgbé láti sọrọ òun lọ́dọ̀ ọba gbogbo ọ̀nà tí wọ́n bá gbà láti yọ anabi yusuf ó tún ṣe ọdún mélòó kan lẹ́wọ̀n láàrin ọdún mẹ́ta sí mẹ́wàá ọlọ́run sọ pé balabita fi sijni bid'a sinin kan nínú àwọn afọ onítọ̀síìr ọlọ́dún méje na nígbà tí Ibn Abbas radiyallahu anhuma tó ní rárá méjìlá ad ọlọ́dún mẹ́rìnlá ló lò nítòsájà ni pé o tún pẹ́ díẹ̀ sí lẹ́wọ̀n ọlọ́run bá sọ pé a'udhu billahi minash shaitani rrajim وقال الملك إني أرى سبع بقرات سمان يأكلهن سبع عجاف wọ́n سنبلات خضر وأخر يابسات يا أيها الملأ يا أيها الملأ أفتوني في رؤياي إن كنتم للرؤيا تعبرون أنا وألالا باتي أبالالا كن أبالي إنه آية ọlọ́run bá ń fún wa nírò nípa àlá tọ́lọ́n kádàrà kọba mísírà kọ́lá eléyìí tọ́lọ́n ṣe ní sábàbí tọ́lọ́n fi yọ anábì Yusuf aleyhi salam kúrò lọ́gbẹ́ ẹ̀wọ̀n ọlọ́run yọ nínú ẹ̀wọ̀n lẹ́ni wọn ò mú kó lẹ́wọ̀n lẹ́ni nítorí pé wọ́pọ̀ òun náà nìkan ẹnikẹ́ni tí wọ́n máa fi sẹ́wọ̀n níjọ́jọ́ ọba jáde ẹni yẹpẹrẹ wọn máa jáde ẹ̀yà àti tó bá ti kọ́wọ́ ọmọ àta ní ọgbà ẹ̀wọ̀n ni wọ́n máa ṣèṣe kéke ní kí lójú òrìrì sẹ́wọ̀n ni àwọn ti lọ àwọn ti dé bẹ́ẹ̀ ni ìyá ti jẹ́ ọ ṣùgbọ́n àwọn ẹni àpọ́nlé tó máa fi wọ́n sẹ́wọ̀n hàn tàbùkù tàbùkù ni wọ́n jáde lọ́sọ̀ọ́ bàjẹ́ ha òun ni irú eléyìí ṣẹlẹ̀ onírú eléyìí ṣẹlẹ̀ sí ọlọ́run ọba wá ṣètò bánabi yusuf ó ti jáde kó lọ́gbẹ́ ẹ̀wọ̀n takpali tẹ̀yẹ ìdí ni tọ́lọ̀ fi mọ́ba lálàyé ọba mitra ọlálàyé aláyé wa dẹ́rùbà ọ̀rọ̀ aláyé yálẹ́nu kí ló lè jẹ́ ìtumọ̀ ọ̀rọ̀ aláyé kọ̀ọ̀mà kí ni tó rí. قل إني أرى سبع بقرات سمان orí màálùú méje tí wọ́n sanra tí wọ́n tóbi bọ̀kùà bọ̀kùà يأكلهن سبع عجاف mo tún wá rí màálùú méje míì táwọn gbẹ́ tí wọ́n rò tí wọ́n hàn gbogbo àwọn ń jẹ méje tàkọ́kọ́ tó sanra wọ́n ń jẹ wọ́n ló ń jẹ màálù ń jẹ màálù ẹ̀rọ pé alátọ́ lágbára ni mo rí màálù méje tó sanra gidi mo tún wá rí màálù méje míì táwọn gbẹ tí wọ́n ti hàn gbogbo àwọn wá fi méje tàkọ́kọ́ tó sanra wọ́n ń jẹ wọ́n ló ń jẹ. وسبع سنبلات خضر mo tún wá rí àwọn kùkù oúnjẹ bíi kùkù àgbàdo níbi tí àgbàdo máa ń sòrò jọ sí bíi kùkù jéró kùkù dáwà kùkù alikama mo rí méje kódórí tó tutù tó ń jẹ fún ara rẹ̀. وأخرى يابسات متوالي مجمي àwọn ti gbẹ wọn ò lóúnjẹ lára bí wọn ṣe rí nù màálù méje tọ̀sánra màálù méje míì tóórù tégun rẹ̀ ti hàn ta tó tẹ́rín màálù tẹ́rín méje wọn fi màálù tọ̀sánra mo tún ara àwọn kókó oúnjẹ táwọn kún fún oúnjẹ méje mo tún rí kókó míì táwọn náà tún jẹ méje táwọn ò lóúnjẹ lára wọn ti gbẹ yá ayyuhal mala'u aftuni fi ru'yat ẹ̀yin èèyàn mi ẹ̀yin èèyàn mi alákùnrin ẹ túmọ̀ àlàyé fún mi ẹ rọ̀ fún mi. إن كنتم للرؤيا تعبرون tẹ́yìn bá jẹ́ni tó mà láàtò ó débi tẹ́ni tí ó mà láàárọ̀ ti rọ̀ báyìí ntí kaniláyà ọba yìí ọ̀rọ̀ aláì ọba lẹ́rù ó sì yà lẹ́nu kí ni ìtumọ̀ arú àlábàá ìlú jẹ́ ẹ̀wọ̀n kọ́ lọ́wọ́ bá ń ní tó fẹ́ fi ṣe náà ni ìyẹn ọjọ́ jẹ́ pé ńgbà tó di ọgbàgbé ẹ̀ ẹ̀yin mẹ́yà ńlá tọ́mọ èèyàn ńlá tí ó dìde òní rántí mọ́ tó bá rántí gan ó lè rántí abala kan kọ́ mọ́ rántí ìyókù mọ́ bóyá ńgbà mo rí ẹ sáàjì àgbàgbé rẹ̀ ṣùgbọ́n lọ́wọ́ bò mọ́ ńgbàgbé torí pọ́ lọ́n fẹ́ fi mú kankan jáde tọ́ wọ́n máa tó ti jẹ́ pé àwọn láyé ìgbà yẹn ìsìnkú ẹ̀sìn kan lọ́wọ́ àgbẹ̀ pé bóyá tọ́lọ́ nǹkan ni wọ́n ń tẹ̀lé àwọn babaláwo ló kó jọ ó kó àwọn babaláwo jọ àwọn alágbèbá àtàwọn èèyàn ńláńlá lò àwọn mínísítà àwọn special adviser àwọn gọ́vnọ̀ gọ́vnọ̀ ọwọ́ ti àlàyé àlá rẹ̀ ó ṣe fún wa ó ní mọ̀ ń fẹ́kẹ́ bá mi túmọ̀ rẹ̀ tó bá yẹ kó yín mà látúmọ̀ ẹ̀ ń kọ́ ti fàyè lẹ̀ ẹnu kẹkàn sọ pé àwa o àmàlà túmọ̀ ọ̀kẹ́mi ọlọ́gùn ọba rọ ajáde lálàáfíà àwọn tó bá ti ń ṣe pé àkẹ́ ni àlámẹ́lò eléyìí kéré ní ìdá àti túmọ̀ kò burú ẹ túmọ̀ rẹ gbogbo wọn bá ní bàbá sẹ́rí aláì kọlu ọ̀dọ̀wọ́ tó àhẹlẹ́ aláìlẹ́ ìdojú súnyàn dojú sunyàn ó kún fúrujú kí lẹ́gbẹ́ rí màálù méje tó san ẹtún lẹ́rí kí ni màálù méje tó tún kẹrin ó ó dojú sunyàn <laughs> wọ́n ló dojú sunyàn àwọn náà rí kàwé wọ́n ní adaghasu ahlam àlá tó dojú sunyàn lélẹ́yìí o. وما نحن بتأويل الأحلام بعالمين kátì ẹ̀pàlà eléyìí òdodo síyàn àwọn ọmọ alátùmọ̀ àmà alátùmọ̀ ẹ̀mọ́ ìlẹ̀jà bá ọ̀rọ̀ kan kàmọ́ kàmọ́ farọ́ọ̀lù kàmọ́ farọ́ọ̀lù alẹ́ eléyìí dojú síyàn àti pípa pàápàá tí ọba dojú síyàn kọ́ Ah alátùmọ̀ torí ń bọ̀ báyà lẹ́nìkan ní ọ̀dà téyì bá dojú síyàn alábàáyìn kọ́ ẹ̀túmọ̀ rẹ̀ tọ́ wọn ra wọn ṣe máa ṣe máa wọn mọ ara wọn. eléyìí túmọ̀ sí wípé látàrí ìjọ náà láti láwọn ẹni tí wọ́n mọ̀ ara wọn nítorí pé dọ́ọ̀bá ti mọ̀ nípa rẹ̀ ẹ̀yẹ kọ̀ sọ pé mọ̀ nípa rẹ̀ orí bẹ́ẹ̀ ni wọ́n wà tẹ̀sí máa ń pín àwọn èèyàn tájọ wà lẹ́wọ̀n pẹ̀lú ànábì ó ti sọ pé nìkan nu pa ẹnì kejì ẹni tó ní pa. ọmọ ẹni tó máa ń ṣe búrẹ́dì kọba ẹni tó máa ń ṣe oúnjẹ kọba ẹni tó ní ọ̀la lẹni tó máa ń pọn sí kọba sẹ́wọ̀n pé gbogbo tó ń sọ yẹn etí rẹ̀ ń kọ́ tó ń sọ nítorí pé ẹni tí ń sáàbù àwọn èèyàn nínú ibì kan kò sí tẹ̀sí ńbẹ̀ tí ò ní mọ̀ ṣèdí nù ló fi jẹ́ pé gbogbo ẹni tí ń bá ti lò fún iṣẹ́ tí ọ̀nà wà pẹ̀lú yín lọ́pọ̀lọpọ̀ bàbá àwọn ó jẹ́ni tó ṣe fọkàn tán ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ òní ò gbé ta ẹni láti ó dàbí dírẹ́fà ni gbàdé bá gbẹ nìkan dírẹ́fà tètè pé ẹnu rè ògbò òun náà ni ó gbẹ̀yìn tàfọ̀tà torí pé bíjáni títí ń wà yín lọ lẹ́nìkan pè pé ẹ báwo lọ́rọ̀ owó tá a sọ yẹn ẹ mo nípa wọn àgbà tó bá ti láago mẹ́wàá náà aago mẹ́wàá tààrọ̀ àbítalẹ̀ láàárọ̀ yìí nì mo rò pé yé dírẹ́fà ó ti máa wọkọ̀ lọ ló ṣe bí ìgbà tí òun concentrate lórí ọ̀nà òní ò fáwọn ẹjọ́ wa gbowó lọ́wọ́ rẹ ká gbowó mẹ́wàá tó lù lọ́wọ́ pépé ni ọ̀gá yẹn fẹ́ gbowó fáwọn nìkan lágbo mẹ́wàá ó sì dàbí ìgbà tó yẹ pọ̀ lẹ́yìn boys àbí òye kẹ̀sì dé bẹ́ẹ̀ nkọ́tà tó tẹ̀ kẹ̀sì kọ́kọ́ ṣùtù sókè bíi mẹ́ta kọ́ mọ́ wa rẹ̀ oyè ò bá wà pé kòkòrò tí ń jẹ kọ́kọ́ ìdí ẹ̀fọ́ lọ́wọ́ tọ́ eléyìí túmọ̀ sí pé àwọn olówó yìí wọn ò bọ́ lọ́wọ́ fìtínà fìtínà yẹn ti máa ń pọnù gbèsè ayé wọn jù so àwọn ẹsìn ni wọn ò lè dá nǹkan kan sí torí wọn ti lówó wọn ò lè dá lẹ́gbàá wọn ò lè dá lẹ́nà wọn ò lè dó oúnjẹ sí wọn ò lè dá sọ̀sọ̀ wọn ò lè dá sọ̀lọ̀ wọn ò lè dá légbé wọn tún ní di mẹgáàdì so gbogbo àwọn nǹkan yẹn ó tún mú wọn expose sí yẹn púpọ̀ wọ́n sì ní gbogbo aláǹgbá ló ń dakùn délẹ̀ àmì ah, ìdínú rẹ̀ ń bẹ́nu ẹni tó ń kó nǹkan wá láti wá gbọ́nà tí wọ́n fi jọ lólè tonti pé bí aláǹgbá bá tó bá tàkàkà gan àlè mà bínú bá ń nítorí di eléyìí gbogbo eléyìí wọ́n fi hàn wá pé tán ìgbà tí wọ́n ń sọ̀rọ̀ láàfin nípa pọpa lálà ọba ṣe pé ọba ṣàwò ṣé àwọn kẹni tí ń sáàbù wọn tí ń sáàbù wọn lọ tí ń sáàbù wọn kiri àà ah, gbogbo ń sọ wọn sọ sí lọ́ọ̀nì wọn kò fi bò máa وقال الذي نجا منهما وادكر بعد أمه ẹni tó là nínú àwọn méjèèjì ọwọ́ ti lẹ́yìn ìgbà pípẹ́ pé ẹ eh, Yusuf máa rán mi ń sẹ́kàn ó ní wà dákàrà ọ̀ràn ti báyìí ọmọ lẹ́yìn àsìkò tó ti pẹ́ ìrẹ̀ ọmọ ìmọ̀ wá bí màánà ìgbàmà ìmọ̀ lẹ́yìn ìgbà tó ti pẹ́ ló ṣẹ̀ṣẹ̀ wá rántí ẹwú sẹ́tàn ti ràn tó bá gbé lórí ìlú ayẹ̀ tó lọ́dún mẹ́ńlá ló lò ọdún mẹ́ńlá ló tó rántí òun kúkú ti jáde ìgbádùn ti bẹ̀rẹ̀ ẹni tí yàrá ń jẹ ní kọ́mọ bí ó ti yọra tiẹ̀ náà lẹ́wọ̀n ọwọ́ arántí ni. òní ara òní bí òkun bìtẹ òwìlì fẹrẹsẹlọ. èmi ọ̀rọ̀ àlàyé yín màá túmọ̀ rẹ̀ fún yín ẹ̀yin ẹ̀ sáà ti mi ẹran mi kí n lọ ọbi tí n ti lọ wá ti túmọ̀ rẹ̀ wá fún yín ẹ gbọ́dọ̀ ẹran mi pé kí n lọ kí n lọ mọ́gbọ́n àti túmọ̀ rẹ̀ wá. ẹni ah lọ lọ à ń sọ̀rọ̀ àwọn èèyàn gidi gbogbo kálukú jókòó gbogbo kálukú jókòó àwọn ọ̀jọ̀gbọ́n àwọn ńlá ká ìwé wọn jókòó wọn rà wọ́ wọ́ wọ́ káì olùpọ̀ntì fún ni lásán lásán ẹ̀mí náà ń gbọ́ pé lásán lọ lọ gbogbo ló ń bá lọ lọ́nà bá kó rí ẹrí ẹrí ẹrí ẹrí ẹrí ẹ ọdọọdọ anabi Yusuf alẹ ìsọlá àbọgbọ ẹwọn ẹsẹ wa rántí ládùúrọ ọdún yìí ó di ọgbà ẹwọn ọdọ anabi Yusuf alẹ ìsọlá àbọgbọ ẹwọn ìtumọ̀ rẹ̀ ni pé Yusufu ayyuha as-siddiq wọ Yusuf wọ olódodo èèyàn ìyẹn ni pé ẹran mi kí n lọ wọn aràn lọ ọdọdọ anabi Yusuf gbàtọdọdọ anabi Yusuf tó bá ní wọ Yusuf ìwọ olódodo èèyàn ìwọ olódodo èèyàn tó bá bẹ̀rẹ̀ sí ní sọ àlá tó wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ́fà nàbí Yusuf alayhi salam ọ̀fìnà dáwà lóhùn báwa rú àláyé fi sab'i baqaratin siman anábì Yusuf kó àìbínú ọba ti ṣe pé irú àwọn èèyàn ayé sìn ọ̀pọ̀ lè dànù kíni kí ló ń sìn aláàkínlẹ̀ ká dáa fún un láti tó mo ti ránṣẹ́. <laughs> adúrú yàtọ̀ ti tó tọ́kọ̀ bá pẹ́ kó tó tó ọwọ́ ni àbá gbé ọwọ́ subahana àmọ́ sòrò àwọn ànábì ọlọ́run ti pọ̀ jù kódà kò sí bí ìgbà tí nǹkan ká tẹ̀lé tó ti pé èèyàn làwọn náà wọ́n lámù mọ́ra tó ti pọ̀ jù àwọn ò ní o à èèyàn ní ọ̀ ní ìsọ̀sọ̀ fẹ́ nìkan pé kọ́bọ̀ jíṣẹ́ wípé wọ́n gba extra key tó wà lọ́dọ̀ ẹnìkan lọ́jà o <clears throat> wọ́n wá ń dúró bì ọjà náà ò ti jọ àràdà lọ wọ́n á ń dúró ojú twenty four hours forty eight hours seventy two hours wọ́n fẹ́ mú dé wọ́n fẹ́ mú dé wọ́n á ń lò sí ààrẹ nìkan yàrá tiẹ̀ wọ́n kàn gba kọ́kọ́rọ́ wa wọ́n ti wọ́n á dé lẹ́yìn seventy two hours wọ́n máa má bínú olú ẹ gbàgbé ni <laughs> yóò múra kó tó lè sọ fún ọ torí tí ọba fi ọwọ́ di ẹsẹ̀ bóyá fọ́tì ni bóyá ẹsẹ̀ ni kò ní mètò kófò pé wọ́n kì í ní burúkú yìí láti seventy two hours wọ́n ṣe olóògbà bí àbí ńlá tó ẹ wá wọ ẹ wọ ẹ wọ adúrú ọdún ọkùnrin tó wá dé kìí ṣe pé wọ́n wá fún nírò dùnú pé ọjà dé o wọ́n tún fẹ́ lò náà ni o wọ́n tún fẹ́ lò náà ni o kẹ́ máa wo sùúrù hìn ṣé ẹ̀yin lè gbarú ẹ̀ ẹ sọ pé kí ni iná ètùsí ejó nílẹ̀ méjì kó o ṣe ṣe ń jọ sínú àmì tó mọ ọrú àlàfo nǹkan lọ tó o bá tó tó parẹ́ fún wájú tó ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ anábì Yusuf ò fi ṣèbí nù wọn ni bàbá arọ àlà arọ àlà a rí màálù méje ni màálù méje tó yó bá kété yẹ ọpọlọ ọhún náà sábẹ̀rún náà nígbà tí màálùú méje tó tínrín táwọn ń fi wọn so ń jẹ màálùú ń jẹ màálùú nǹkan ìyàlẹ́nu. wọ́sẹ̀bẹ̀rìkún bọ́lẹ́sìn kọ́dọ̀rin atún arúgbó oúnjẹ méje tó kún fún oúnjẹ wà ó kọ̀rọ̀ yẹ́ bẹ́sẹ̀ atún arúgbó àwọn kòkò méje míì táwọn gbẹ tí ò sóúnjẹ lára wọn báni rọ aláyé ojú báyìí lọ làálì ọrùjẹ́rù ilẹ̀ nàásì làálẹ́hùn yàálẹ́mú. tẹ́lá ti báni rọ nítorí lọ fáwọn èèyàn rò aláyé oyè wọn ọ̀rọ̀ mi wà ń bẹ tí ọ̀sọ̀ àwọn arọ̀ náà bẹ́ẹ̀ ni ti jáde mo rò pé yé àhà ìrùsí nù tó rántí ọlọ́run náà ló mú gbàgbé nítorí pọ́nà tọ́lọ̀ ń fẹ́ kánábì Yusuf ọgbà jáde ọ̀nà tí ò ní nírègùn nù ni tí òfin ni máa jẹ́ pọ̀ bá máa wò pé báwa la yọ wọ́n tá a ti gbàgbé sọ́gbọ́ ẹ̀wọ̀n tó bá kú sọ̀n so ọlọ́run fẹ́ kọ́ jáde ní jáde àpọ́nlé mi tọ́ ẹ̀nàbì Yusuf alayhi salam kò sí ṣe bínú kò bọ́ kan jẹ́ o ìrìn náà ni alimami nìkẹtẹ ìrọ́ni kọ báwú ọbaara jẹ́ sí torí ìgbàgbé tó gbàgbé nípa ìfẹ́ tọ́ran sọ́ba Yusuf ò sì sọ pé mi ní rú àlá ìfún yìí ó ti gbà tí mo bá tó ṣe condition pé mò ń mi jáde lẹ́wọ̀n yìí ó ti gbà fọ́lọ̀ ẹ̀wọ̀n tó ti mọ́ la kò sí tó burú fọ́lọ́ bá kọ́ pé ibi táwọn àná ní kí ló burú kọ́sá ti máa ń lọ anabi yusuf wa ni njẹ́ o ṣẹlẹ̀ ni pé qala tazra'una sab'a sinin qala tazra'una sab'a sinina da'ban ó ní njẹ́ o ṣẹlẹ̀ ni pé ẹ máa fọdún méje ẹ máa fọdún méje gbìn kó ní tẹ̀lé ní tẹ̀lé láì sinmi ìyẹn ni pé ọlọ́run ọba máa rọ̀jò fún yín dáadáa ilẹ̀ yín ó sì máa jí pépé yọ ọmọ ọmọ àǹfààní oko jáde eléyìí ọ̀sẹ̀lẹ̀ fọ́dún méje nítẹ̀lé ńtẹ̀lé tí ò ní fìgbà kan dúró. ànábì Yusufu ó fi màálù méje tí wọ́n rí ó fi túmọ̀ ọdún méje tẹ̀ràn pé màálù méje ló rí tí wọ́n sanra ó wá túmọ̀ màálù méje tó sanra sọ́dún méje sílẹ̀ ó di àbọ̀rá tójú ọmọ àrọ̀ dáadáa sílé ọmọ amáǹfààní oko jáde dáadáa tọ nítorí pé àti màáké màálù ó máa ń rolẹ̀ tó bá sì rolẹ̀ tẹ́ bá gbin kó sínú rẹ̀ òkú ọjàdì òun náà nìtúmọ̀ kòkó oúnjẹ méje tí wọ́n rí tó kún fóúnjẹ ọdún méje o ilẹ̀ ọ̀jẹ̀ ilẹ̀ tó ní ọ̀rá òjò ó sì máa rọ̀ lójú aláǹfààní èrè oko ọ̀pọ̀ láàrin ọdún méje yẹn tọ ọdún méje talákọ̀ọ́kọ́ nìyẹn o fama hasọ́tún fẹ́dẹ̀rúhù fi sùn bọ́lẹ̀ yìí إلا قليلا مما تأكلون لا يوجد مجيون gbogbo ń tẹ bá ti kó lérè oko gbogbo ń tẹ bá ti kó lérè oko ẹ má kà kó lára kúkú rẹ o ẹ fi sára kúkú rẹ ni o ẹ jẹ́ ọmọ gbẹ má bẹ̀ ẹ nǹkan àgbàdo ẹ lè ka nìkú kẹ wá sọ àgbàdo yẹn di lùbọ́ láì jẹ́ pé ẹ fi sílẹ̀ lára kúkú rẹ ọgbẹ́. nígbà tó bá gbẹ màánà lẹ́tọ̀ wá hàn àgbàdo kú lára rẹ̀ lágbàdo yẹn ó tó di tó tó láti fi sóúnjẹ ó ní nígbà tẹ bá kéré oko láàrin ọdún méje kéré oko dà yìí ẹ gbọ́dọ̀ máa ka lákàtà ẹ gbọ́dọ̀ máa jẹ lájẹtà ẹ ka ìwọ̀nba kú lára kùkù rẹ̀ èyí tẹ ń bùkátà láti jẹ gbogbo èyí tẹ ń bùkátà láti jẹ àkókò rẹ̀. ثم يأتي من بعد ذلك سبع شداد lẹ́yìn rẹ̀ lẹ́yìn rẹ̀ lọ́dún méje mi ò tún wá dé ọdún méje mi yẹn nǹkan le koko òjò onírọ̀ ma lẹ́yìn rẹ̀ ọdún méje mi ò tún dé ọ̀gbẹlẹ̀ ọ̀sẹ̀lẹ̀ èrè kù ní jáde bẹ́ẹ̀ bá gbin kó lọ́kàn dàbí ẹni tó sọ nǹkan nù ní. ọdún méje yẹn ní ìgbà tí nǹkan lè yí báyìí ya'kulna ma qaddamtum lahunna. àwọn nígbà tó ọdún méje mi bá dé tí gbogbo nǹkan le ẹnjẹ ó o ẹni ń jẹjẹ àwọn èèyàn wọn ò ní ró ń jẹjẹ àwọn nǹkan ọ̀sìn yín wọn ò ní ró ń jẹjẹ àyàfi ti fún wọn jẹ tẹ́lẹ̀ ti fún wọn jẹ onìkan ní nǹkan tí ó ṣẹ́kù tí wọ́n máa rí jẹ. illa qalilan mimma tuhsinun kò ní sóúnjẹ fún wa mọ́ ẹ̀yà fi díẹ̀ tẹ́ bá mú nínú tẹ́ ti kó jọ tẹ́ ti kó pamọ́ tẹ́lẹ̀. ọdún méjì àkọ́kọ́ èrè oko ọ̀pọ̀ débi wípé ẹ̀ ní lè jẹ́ ẹ̀ gbọ́dọ̀ jẹ́ tán díẹ̀ ní kí ẹ máa jẹ́ ń bẹ̀ gbogbo ètò lé ńlẹ̀ ẹ máa kó pamọ́ sílé oúnjẹ ọdún méje mi ọwọ́ àdì tí gbogbo nǹkan ó le táwọn èèyàn ní oúnjẹ jẹ má yàtọ̀ sí ní tẹ́tí fún wọn jẹ tẹ́lẹ̀ ẹ máa wá mú díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ fáwọn èèyàn jẹ látàrí tẹ́tí kó pamọ́ tẹ́lẹ̀ méje dúró fún méje mi ọdún méje tẹ́lẹ̀ òkú dáa ó dúró fún ọdún méje tí gbogbo nǹkan ò ní sí nabi yusuf kọ́ ọ́ sọ ilé ìfún wa. ثم يأتي من بعد ذلك عام فيه يغاث الناس وفيه يعصرون ọdún méjì àkọ́kọ́ ilẹ̀ ọjẹ́ ilẹ̀ ọlọ́rà òjò ọ̀rọ̀ alálùbáríkà gbogbo èrè oko ọ̀pọ̀ ẹ má jẹ èrè oko yín lájẹrun bí ẹni kẹ ẹ máa jẹ ń bẹ torí pé ọdún méje mi ń bọ̀ tí ó burú tí ó le koko ẹnití ẹ bá ti fún èèyàn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ fún wọn tí wọ́n máa jẹ ìyẹn ni pé táwọn náà bá gbọ́n táwọn náà kó pamọ́ tí wọ́n máa jẹ lájẹrun èyí tẹ́ ẹ ti tà fún wọn àbí èyí tẹ́ ẹ ti fún wọn tẹ́lẹ̀ ni ó kù fún wọn láti jẹ àyàfi díẹ̀ tẹ́ ẹ bá tún mú nínú èyí ti kó pamọ́ tẹ́lẹ̀. tí ọ̀tá bá fi méje tá a fi kún méje ọdọọdún mẹ́la tó bá dọdún ẹlẹ́ẹ̀kẹ́ẹ̀dógún ẹni gbogbo ti ń rún lẹ́ ọ àtẹ gbaná ọba ọ arọ́jò omi ọwọ́ àbáwọn èèyàn púpọ̀ láti mú débi pé àwọn àjàrà tí wọ́n máa fi sọ tí ọwọ́ apọ̀ wọ́n wá wọ́n wọ́n àwọn èèyàn wá ìyẹn ni pé lọ́dún kèlò lọ́dún kẹẹ̀ẹ́dógún nánàbí Yusuf alayhi salam tí ọba wa sírú rẹ̀ láti túmọ̀ àrò àlàyé ó gbé yẹn kù ní nítorí pé àsìkò tó ń jẹ bá wà jaburata wọ́n máa wọ́n máa yọ ayọ̀ kọ̀rọ̀ wọ́n máa tẹ̀sí àmúra lérò pé ó bí ó ṣe máa wà lọ́nu láéláé ọdún méje tó burú ọ̀wá dé kálukú kù ní torí wọ́n jẹ́ ń jẹkú jẹ́ torí kí wọ́n lè jẹ ìyá náà ń jẹkújẹ ṣùṣùgbọ́n látàrí àánú ọlọ́run tọ́lọ́run fi Yusuf ṣe fún wa wọ́n mọ̀ pé ìgbà tó ń jẹ bá wọ́pọ̀ àwọn gbọ́dọ̀ jẹ́ lájẹ kan àwọn gbọ́dọ̀ jẹ́ lájẹ rún àjẹsẹ́kù làwọn máa jẹ àjẹsẹ́ ìtọ́pọ̀kù àjẹsẹ́ ìtọ́pọ̀kù lọ́nà tó fi jẹ́ pé èyí tọ́pọ̀ táwọn sẹ́kù làwọn ò fi máa ṣe ilé ayé lọ́dún méje tí ó burú tí ó tẹ̀lé tọ́. lẹ́yìn eléyìí wọ́kọ́ọ́lá mẹ́lẹ́kọ́ tó ní bẹ́ ọba ti rí i pé ọ̀nà àbáyọ ti ṣe bírò eléyìí ọba ti láàrin wa fẹ́ẹ́ rí i agbé débẹ̀ ẹ lọ mú wá fún mi Yusufa ẹ mú wá fún mi èmi ni ẹ máa mú bọ̀ wá dọ̀ mí tààràtà. فلما جاءه rasul nígbà tẹ́ni tí wọ́n rán dọ́dọ̀ rẹ̀ ọba ni ọmọ bá wa bọ̀ ẹ kú oríire ẹ kú oríire odidi ọba wọn ni ẹ máa bọ̀ níbo odidi ọba náà mo túmọ̀ àlàfo kí ni bàbá rẹ̀ <laughs> ọba ni kẹ́ ẹ máa bá mi bọ̀ qala irji' ila rabbik ó ní padà sọ́dọ̀ olúwa rẹ̀ padà sọ́dọ̀ ọba. فسلهما بال النسوة التي قطعن أيديهن lọ́bí léèrè náà bó lọ́rọ̀ àwọn obìnrin tó ń fọ̀gbẹ́ gbéra wọn lọ́wọ́ ti jẹ́ síbi ara ti ń dọ̀tí adúrò ọdún Yusuf ọ̀gbàgbé ìyẹn gbàgbé tó bá gbé wẹ̀wọ̀n tí èkó ewu adúrò ọdún ọ̀gbàgbé ó láwọn obìnrin tó ń fọ̀gbẹ́ rẹ̀ ra wọn lọ́wọ́ bó lọ́rọ̀ wọn ti jẹ́ torí pé ète ni wọ́n dákùn torí rọ́tán lọ pa fọba ni pé Yusufu ló gbé gbogbo wa lọ́wọ́ ọkùnrin burú pọ̀ ọmọbìnrin rẹ̀ wà lọ́wọ́ tẹ̀sí mọ̀ pé káwọn náà béèrè pé ẹ̀yin náà ti gbọ́wọ́ dúró ẹ̀ èèyàn mélòó lọ sánú yín gbogbo yín wá dúró títí tó fi gé yín lọ́wọ́ tán àjẹpẹ́ gọ̀ tàmí tó bá fẹ́ tètè mọ̀yàn ẹni tó gbọ́n nínú àwọn eléte tí wọ́n fi já ìfẹ́ wọn pọ̀ Yusufu wa ni ẹ bá ní wájú bóò lọ́rọ̀ àwọn obìnrin tó gbéra wọn lọ́wọ́ ti jẹ́ torí kórí pé àwọn wọn gbéra wọn lọ́wọ́ ni mo wà wọ́n lò mí ni ìyàwó mínísítà ló lò mí torí pé ìyàwó mínísítà ń fẹ́ kó wọn bá ṣe dùn náà òun kọ̀ àwọn aráàlú ń fi ìyàwó mínísítà ṣe yẹ̀yẹ́ Imratul Aziz ìyàwó ọlọ́lá ọwọ́ ń tọrọ lọ́dọ̀ ọmọ ọ̀dọ́ rẹ̀ kọ́ fóun ṣe dùn náà ọ̀ọ́ ìfẹ́ ti rúgbó lójú kọ́dé ṣọ̀kọ́kọ́ ha ọgbà ìfẹ́ ti rú wo lójú kọ̀ gbádùn mà ló náà ni tẹ́ ń bú mi àbí ok ntí mo rí ẹ̀yin ò tí ì rí kò dé ká ẹ kò burú gbogbo yẹn wá afẹ́ pààyàn oúnjẹ náà ni ẹsẹ̀ gèrègèrè kó máa ń lé àjọ kálukú bá dé wọ́n ti wá fún àwọn ọ̀bẹ tó ti dà wọ́n fi lé kálukú lọ́wọ́ wọ́n á gbé gbogbo oúnjẹ síwájú wọn mèremère síbẹ̀ yìí náà máa ń jẹun ní ìsìkè àmọ́ eléyìí ìyàtọ̀ rẹ̀ kan ni kó mú dáadáa nítorí wàá kó gbogbo àwọn nǹkan lé wọn lọ́wọ́ pẹ̀tọ̀ ẹ máa kíyèsí ọ̀bẹ eléyìí ó mú o ẹ máa jẹun tó o wọn á ní kí Yusuf ọ̀jáde máa bọ̀ wá bá wọn. فلما رأينه أكبرنه وقلنا حاش لله ما هذا بشرا إن هذا إلا ملك كريم ee tó tó fún ọ lọ eléyìí èsè yẹn mọláìka alápàlẹ ni tó ọbẹ sì ń bẹ lọ́wọ́ kálọ Yusuf wà ń wò kálukú ń tẹ rẹwọ dàlẹ àwọn afọwọsẹ fífi tí wọn rẹ dàlẹ àbí wọn rẹ wọn rẹ síra wọn létí èyí tó súnmọ́ ni pé wọn rẹ síra wọn létí nítorí ọbẹ ò lè mú mú mú kọ́mọ wa gé egun ọwọ́ bọ́ọ̀lẹ̀ rọrùn à kò lè yí sí nígbà tí yẹn sàjà pé wọ́n ń sà wọ́n ní wọ́n di wọn á ní kálukú wọn ló ṣe ra rẹ̀ léṣe dálẹ̀ lẹ́jẹ̀ ẹ̀jẹ̀ ti kúnlẹ̀ obìnrin wa sọ pé kí lẹ sí ọwọ́ pé ẹ̀rí lẹ́ẹ̀kan lẹ́ ń dira yín lọ́wọ́ àti kó tó bá pẹ̀yìn lẹ́ ń gbélé ẹ̀ máa ẹ ti máa kú tó yusuf náà wàá lo chance nìkan because tó máa ń sàbòsí sọ ètè gbogbo gbà lẹ́nu rẹ̀ lẹ́nu èèyàn rọrùn wọn náà máa sọ táǹtì ìgbà tí ẹnu rẹ ọ̀rọ̀ rọ wọn á gbé ah bóun ní nǹkan báyìí báyìí báyìí báyìí báyìí tẹ̀síjọ́ ńlọ jàre nítorí ẹ̀ sásìkò àti jàre ọ̀bá ti tò lọ́wọ́ máa ń gbọ́ akéwì àwọn oṣù tẹ̀sí ni ètò bá pé ń jọ́ sí ni yóò sọ pé lóò kí ni ká pé àkọ́bùrú ah, ẹ̀wọ̀n ọdún mélòó lẹ́dá fún ọdún mẹ́wàá ẹ̀sọ́ di táàtì kò tiẹ̀ lẹ́kọ̀ọ́ tó Yusuf rà ti sùn ọjọ́ ọ̀rọ̀ tó wá tó nìyí kí ló ṣe àwọn obìnrin tó gbéra wọn lọ́wọ́ mo sì tún insist pé àwọn ló gbéra wọn lọ́wọ́ mi gé anybody lọ́wọ́. inna rabbi bi kaydihinna ali torí kọ́ náà nímọ̀ nípa ète wọn ọlọ́mọ ète wọn sọmọ pé ní ìsìtẹ́nìkan bá dèjè sí wọ wọ́n lè má mọ̀ ṣùgbọ́n mọ̀ dájú pé tóun ṣe òun ò sẹ́ńtíà ète ló ń dájú ọ̀ ọlọ́run tó wá jọ dá gbogbo wa mà kìí ṣe dandan káwọ̀ mà ṣùgbọ́n ọlọ́run tó jọ dá wa mà torí ẹ̀ ọlọ́run ọba mà ní pèsè wọn báyìí nàbí Yusuf òun náà ní sìn òun ló wá ń jà báyìí òun ló ń jà báyìí tọ́ nígbà tí anabi Ibrahim anabi Yusuf alayhi salam tọ́ránṣẹ́ yìí ọba wa béèrè nìkẹ́ wa dúró ọdún yìí wọn ò wádìí tẹ́lẹ̀ á ah, àbùsí pọ̀ láyé onikọọlẹ máa kọtọbọ kún ná ìdọrọ tún ná Yusufa nàfẹ kí ló sẹ́yìn obìnrin wa yìí nígbà tẹ tọrọ pé kí Yusufa bá yín sọ̀rọ̀ àná kí ló sẹ́yìn ìgbà yìí làárọ̀ sẹ́yìn tẹ ẹni tó jìyà ti jìyà bẹ́ẹ̀ rí nǹkan bí ẹnìkan ní wọn ní lọ́ọ́ bí tẹ̀rẹ̀ láàárọ̀ ní wọn á rí táwọn kan ti mọ́tò bíríkìlẹ̀yà ni oko pọnpọn rẹ oko gbogbo kìíní lọ wọn á rí táwọn kan ti mọ́tò wọn á ní à bàbá ẹ bá fọ ọkàn kàkà kó ti máa lọ rẹ jẹ́jẹ́ àánú sòro ti fa lónà bàbá wọn fọ ọkàn ibi tó ti bá wọn fọ ọkàn tó ń ti mọ́tò lọ àwọn ọlọ́pàá bá dé ẹ àwọn gbà tó ti jẹ pé àwọn máa ń dá àwọn tí wọn ti túlẹ̀ eléyìí wọn àwọn kíkí ní lé wọn láyé à ń ti mọ́tò wọn ti ń sa bàbá sọ pé àníyàn rẹ dà ṣé gbogbo yẹn lójú ọkàn rẹ tó àwọn ti túlẹ̀ àtọ́lọ́sà ni wọn ò lè ní wọn lẹ́sìn máa pọ́ ó lè kàn fẹ́ràn ọlọ́pàá ọlọ́pàá bá dúró déédéé ni tọ́ wọ́n ti bẹ́ẹ̀ dànù so wọn àwọn òkú kí ló ṣẹlẹ̀ kí ló ṣe wọn náà tẹ ìjálè tẹ ìṣètò kí ló máa bá yín lọ. àwọn ọlọ́pàá wa ni wọ́n ké ìwọ tiẹ̀ tún ní courage o tún sábẹ́ àwọn ìyókù rẹ you are the team leader kí ni team leader. <laughs> ẹ dákọ̀ ẹ wo pọ́npọ́n mi lọ ọkọ mi lọ bíríkìlẹ̀yà ni mí o tẹ́tẹ́tẹ́tẹ́ mo jáde nílé tí wọ́n wọ́n wọn máa tìyàwó ọ̀jẹ̀ o àti bàbá àtìyá mi ọ̀dọ̀ mi wọ́n ń gbé o wọ́n ní báwọn tí ní kọ̀ bá dọ́kítì ọ̀rọ̀ jọ wọn lọkùnrin yẹn sì fi lò bí thirty years lọ́wọ́n lẹ́wọ̀n ọmọ Kano state ń bẹ̀ wọ́n wọ́n gbàgbé rẹ̀ sẹ́wọ̀n tó team leader ni ìgbódì wa táwọn bá rí pé eléyìí ló tu àṣírí ibi táwọn yòókù ẹni tí mọ̀ fóun ti fẹ́ tu àṣírí ibi tọ́wọ́ irú àwọn tí wọ́n máa lọ bẹ ọgbẹ wọn wò pé kí ló gbé yín wá kí ló lè ti rí ká mú yín ni wọ́n sọ̀tàn ara rẹ̀ fún fínísì ni wọ́n gbé wá sí ọgbà ẹ̀wọ̀n kan ní Kwara State mẹ́rin ó ti wá gbọ́ Yorùbá bí Yorùbá lẹ́yìn thirty years ó lóun ọmọ bí bàbá òun wà láyé má nì bí òun wà láyé àwọn ọmọ òun ga kí ló ṣe òun ọmọ kódà òun fara mọ́kò òun kú sẹ́wọ̀n ẹ̀dùn kan tó lẹ̀ lọ torí òun gbó ló ń fẹ́ wá àwọn èèyàn lọ mọ́ torí ẹ̀rọ jẹ́ pé àánú sọ̀rọ̀ ṣe o àwọn kan máa ń pè é ẹ̀dá ẹ bá wa lé ẹran mú ẹ bá ẹran wọn lé wọ́n tẹsẹ̀ máa nù ẹ̀yin gbónú bọ́ọ̀lù àwọn ṣẹjẹ́ kí ó sì máa tẹsẹ̀ máa nù onídùú wọ́n máa tẹsẹ̀ orí torí tọ́ba délẹ̀ tán ìwọ wọn mọ̀ àwọn ti máa dáhùn sí ẹ̀ àánú sọ̀rọ̀ sí àánú sọ̀rọ̀ sí níbi táyé burú dé nìsín wọ́n kàn mú ọ láì jẹ́ pọ̀ ọ̀sẹ̀ ta ló wá fẹ́ rojọ́ fún wọ́n tún ti lùlù wọn fi pọ̀ lójú wa ni èmi ò ní ẹ̀ ẹ̀ tètè sòtọ̀ ó dìgbà tí lulu bá tó ọ wọ́n tún lù wọ́n fẹ́ pa torí ànábi Yusuf alayhi salam wọ́n wá sẹ̀sẹ̀ ń wádìí ní ṣe gbọ́n kaba ẹ̀ńtọ́ lọ ẹ̀wọ̀n ti lọ ẹ̀wọ̀n wọ́n sẹ̀sẹ̀ wá ń wádìí kí ló sẹ́yìn nígbà tẹ tọrọ pé kí Yusuf bọ́ bá yín tóbi náà yóò pín in wọ̀nyí tọ́ qulna hasha lillah ọ́ ògbóni fọlọ́run máa àlìmọ́ àlẹ́yìn mi sùn yusuf èso ra nù àmọ́ mà ra nù ẹgbọ́rọ̀ ni ìgbàyìí làárọ̀ bàbá ti dàgbà sẹ́wọ̀n ìwọ́n á sọ pé àmọ́ mà ra nù èyí ṣe ti sọ bẹ́ẹ̀ jọ sí tíyàwó èyí tó jẹ́ mínísítà náà ti lérí lépa pé àfi lu ẹ̀wọ̀n náà ni àfi kò tọ́ ti ṣe tí ní oṣù ọ́ ẹ̀wọ̀n náà wọ́n á ní àmọ́ mà ra nù ìgbàyìí وإنه لمن الصادقين olódodo ni olódodo ni kì í sọ̀rọ̀ àná tó adúpẹ́ fọlọ́ adúpẹ́ fọlọ́ tó tọ́ tiẹ̀ tún hàn ma alimna alayhi min su àmọ́ máa ma àmọ́ máa burú ó sì ránú rí yéésù ìyàwó bàbá mínísítà òun náà wàá sọ̀rọ̀ ni sẹ́wọ̀n kọ́dọ̀ rẹ̀ náà ló ti bẹ̀rẹ̀ ọ̀dọ̀ rẹ̀ náà ló fẹ́ parí sí. ó ní alẹ́nà xasọ̀lxọ̀kọ̀ òdodo tí wàá fojú hàn báyìí kò sáǹfààní fúnra mọ́ hmm, kò sáǹfààní fúnra mọ́ tí gbogbo àwọn obìnrin ti sòótọ́ tí wọ́n mi náà wàá sòótọ́ báyìí. ana rọ̀ tuhu ànàfẹ́ èmi mọ́tòrọ́kọ́ bá ń ṣe kìí sùn ló kò fẹ́ bá mi ṣe jìnnà tí mo parọ́ ń jọ sí. wa innahu lamina as-sadiqin olódodo ni olódodo ni torí pọ̀ sọ pé hiya rawadatni an nafsi níjọ́ síta ń bi wọ́n léèrè òun ló ń wá pé kí n bọ̀ ń ṣe lóbìnrin yẹn tako gbogbo àkúrọ ọmọ ni tako ní lójú ẹni wọ́wọ́ bí wọ́n tó lé mi ká ẹ̀ mọ̀ pé tani ọ̀jẹ̀ rí fojú ọ̀nà ọwọ àwọn àtẹsẹ sọ ní ìsìn lẹ́yìn bíi fifteen years olódodo lọkùnrin ẹni mọtọ sáàmùtí ń solú ara ẹ̀ ń gbà ní. tọ́ ذلك ليعلم أني لم أخنه بالغيب eléyìí ṣẹlẹ̀ nítorí kí Yusuf ò lè bá a mà wípé ń jàǹbó òun lẹ́yìn ìyẹn ni pé sóbìnrin yẹn ni ń sọ̀rọ̀ ni àbí ẹni tí wọ́n ní bá ní jíṣẹ́ fọ́ba ni ń sọ̀rọ̀ ni tẹ̀mọ̀ yín pé ìgbà tí obìnrin yẹn tó ti rí gbọ́n ti Yusuf sẹ́wọ̀n ó ṣeéṣe kọ́lẹ́ pé ìgbà tí Yusuf wà lẹ́wọ̀n ó bẹ̀rẹ̀ sí ní hun oríṣiríṣi rọ́mọ lẹ́sẹ̀ ní ìsìn tí wọ́n ń kà sí ń jẹ́wọ́. kí yusuf ó lè bá a mọ̀ pé òun àbí kó sì jẹ́ pé ọmọ yẹn ìní ń sọ ikú àṣírí yìí o yusuf ó lè bá a mọ̀ pé òun ọ̀jàǹbá rẹ̀ lẹ́yìn rẹ̀ tó kéde ikú bọ́yá òun ló ń sọ yọ tí wọn ò fi yọ àbí yusuf lọ sọrọ yẹn. wípé torí kí ọkọ obìnrin yẹn ó lè bá a mà wípé njàmbá rẹ̀ lẹ́yìn rẹ̀ gbogbo ẹ̀ làwọn afọ́n tẹ̀sí rẹ̀ torí lálẹ́kẹ̀lẹ́ àlẹ́mà á ní lẹ́m àkọlù hù yẹn gan mi rìn ta ní lọ́ọ́bá ṣé Yusuf ní lọ́ọ́bá ni ajẹ́kọ̀ọ́bìnrin lọ́sọ̀rọ̀ àbọ̀mọ̀ ọ̀dọ́ ọba lọ́sọ̀rọ̀ àbí ọkọ obìnrin yẹn ní lọ́ọ́bá ni Yusuf lọ́sọ̀rọ̀ ìgbésẹ̀ ni mo tọrọ kí wọ́n pe àwọn obìnrin yẹn kó bí wọ́n léèrè kásìrì ó lè bá túbọ̀ tó ṣe tú yìí kọ́kọ́ rẹ̀ ó lè bá mọ̀ ẹ́ pé dáadáa tó ṣe sí mi o èmi ò jàǹbá rẹ̀ lẹ́yìn mélòó mélòó ọmọ ọ̀dọ̀ ní ìsìn ìní ìjàǹbá ọ̀gá rẹ̀ àìmáyé àìmáyé tọmọ ọ̀dọ̀ lè gbé kọ́mọ dọ́gà lè tíyàwó ọ̀gá lè ní kọ́mọ ọ̀dọ̀ ọmọ abóǹsù àìmáyé láyé táwa wà ní ọ̀sẹ̀ tó lọ́n bá sàn títí tí ìdọ́jọ́ tọwọ́ pálábá wọn ṣègbè ìmọ̀ ti sọ pé ọjọ́ gbogbo ń tó lò ọjọ́ kan tó lò ọgọ́ wa ni lè mú mára mọ́ yọ kàn sẹ́ndì wọn sí yọ sẹ́ńtẹ́sì wọn tó dẹ̀ bíbọn ní bàtà ni ẹ̀ ń lọ lónìí <laughs> no ọ̀gá irú rẹ̀ ní wáyé máa no ó mọ̀ ẹ̀ bá dọ̀ so eléyìí túmọ̀ sí pé ànábìyẹ́sọ̀ bẹ̀ẹ́ sọ ń jà mọ́ wọ́n fọkàn tán ọjà ní tọ́jà ní fọkàn tán tọ́ وأن الله لا يهدي الكيد الخائنين àti kọ́ lọ́wọ́ bá kì í fọ́nà mọ ète àwọn oníjàmbá o ní abájọ́ jàmbá ète rẹ̀ yóò kúrú náà ni ìyẹn ni pé bọ́ bá lọ títí títí títí yóò padà já náà iná ìná sọ sọ pé tí wọ́n bá lọ lógún ọdún kọ́ ìjọ kan ṣoṣo lò títọ́ ọba wọ́n lọ pẹ́ ìjọ kan gan pẹ́ òdodo ọgbà lẹ́sẹ̀kẹsẹ̀ ni láyè sí torí gbogbo ọjọ́ tó dodo ọba bá náà sẹ́wọ̀n pé ẹsẹ̀kẹsẹ̀ náà ni kò ní ju twenty tí ọba bá torí ẹ ọlọ́run ọba kì í mọ ètí àwọn oníjàmbá ẹ yẹ ká jẹ́ ni tó fọkàn tán fámẹ́tò tó ń jàmbá tí yorùbá náà wí nìkan ló lè sàgbé bí wọn ti ń pin anumọkẹ inú lẹ òun náà kọrọ àti kan pé kí ni wọn máa pín ẹran lásán so òun náà ti sọ mí sọnà ọfún ẹhìn so jàmbá nù. wọ́n mẹ́ẹ̀ẹ́ obìnrin òun náà ṣe èmi rí nǹkọ́ra mi mọ́ o tó bá gbé Yusuf ní sọ̀rọ̀ mi nǹkọ́ra mi mọ́ pé mi kẹ̀ irú mi ní ó ṣe náà ó lè ṣe dáadáa ṣùgbọ́n lọ́n lọ sọ ọlọ́n lọ là ìyẹn fúyẹ́ kókó ń wúwo torí ìyẹn ni wá àìsè màláìkà gbogbo àdáwò tẹ́rí tí ń sa àwọn èèyàn kò séjì ò lè ṣe kálukú wa kọ́ lọ́n là wá ni ẹ̀hìn ẹ̀ sì kọ́ lọ́n náà ti sọ pé wala qad hammat bihi wa hamma biha gbogbo oníkálukú nínú wọn lọ́kàn rẹ̀ ti gbiná fẹ́ni kejì bí kọ́ kánù obìnrin náà bí kó nà ọ̀rọ̀ àrùn tí ń sogójì ti bẹ̀rẹ̀ sí ní sọ̀dún tí ìbá ti kọ́ lọ́wọ́ bá ó fọ̀nà máa nábì Yusuf alayhi salam ìbí náà ti ṣẹlẹ̀ ìtẹ́jú méjì náà ni ọ̀sẹ̀lẹ̀ náà ni àbámà láéláé ó ní mi ìfọ́ra mi mọ́ o tó bá jẹ́ kóbìnrin yẹn lọ́sọ̀rọ̀ ńkọ́ wípé tọ̀ mi ṣe màláìka ńtọ́ ṣẹlẹ̀ mo ti sọ̀n mi ìfọ́ra mi má gọ́ọ̀sì ní mo ṣe ni mo sọ yẹn ìparọ́ mẹ́nìkan èmi gan-an lọ́daràn mo rò pé yé wa wọ́n máa ọgọ́rin kò náà ìfọ̀rọ̀ àmì má tó bá jẹ́ Yusuf ni èmi náà fọ̀rọ̀ àmì má ọlọ́run lọ́la ni ìyẹn torí pé ti bẹ lọ́kàn náà ti dọ́kàn ọlọ́run lọ́sọ mi lọ́la ni. iná nàfẹ́lẹ̀ àmọ̀ràn tó ń bẹ sún torí ẹ̀mí tẹ́ rí wọn ọlọ́pọ̀lọpọ̀ pé ni lọ di ìbàjẹ́ nìyẹn wọ́n ní abala bọ́kàn sí máa ṣiṣẹ́ kan abala oríṣìí mẹ́ta lọ́nà tọ́kàn wa ń gbà ṣiṣẹ́ ẹ̀mí wa ẹ̀mí kan náà ni àmọ́ abala oríṣìí mẹ́ta ló ní ó ní fèsì mẹ́ta fèsì àkọ́kọ́ amárọ̀tún lè sùn anafsul amárọ̀tún lè sùn ẹ̀mí pani láti ẹ̀fẹ́ ṣe ìbàjẹ́ bọ̀bọ̀ pa bọ̀bọ̀ afọ́kù lẹ́sẹ̀ bọ̀bọ̀ sọ kí ni kọ́kọ́ gbá ìjẹ́ bọ̀bọ̀ tó sọ mi kọ́ gbá yẹ ẹgbẹ́ mi kọ́ máa sọ fún yín máa bàjẹ́ dàrú lọ. tírú ẹ̀mí yẹn bá lọ jọba lára èèyàn ìyẹn fi máa di bàbá bàbá ọ̀daràn ìyẹn ó di ọ̀daràn wọ́n máa pè é lọ́mọ ata bàbá ata ìyá ata bàbá bọ́ fún abáǹkà jẹ́ wọ́n ṣe ẹ̀ ẹ́ ṣe lágbájá bí a ó ti dé bẹ́ẹ̀ olórí ibú ni kọ́lọ́ máa ṣe wá bẹ́ẹ̀ kọ́ máa ọmọ wa bẹ́ẹ̀ tó ìtumọ̀ tẹ́mi burúkú bá ti lè jọba láre èèyàn yóò máa fẹ́ bí kọ́ ba nǹkan jẹ́ kọ́ ba nǹkan jẹ́ tí ò bá tí ì ba nǹkan jẹ́ kò tí ì gbà mí. irú wọn náà lẹ́rìí pé wọ́n ń sọ̀rọ̀ wọ́n ń ṣẹ́gun wọ́n ń sọ́sà wọ́n ń bọ kínní kan wọ́n ń ṣe kínní kan ó lè sọ wípé gan àwọn bàbá òun ò gbégún rí bọ̀dù lọ́dún yìí ó máa gbẹ́kú rẹ̀ kí ló ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹn à kí ló ti ṣe tán ó máa gbégún lọ́dún yìí. wọ́n bá gbà ah, ìwọ́dé sọmọ elégún bẹ́ẹ̀ anafsul amara ọsọ tẹnba ń bá sọ̀rọ̀ lọ pé abẹ̀rù Ọlọ́run tó fi hàn ṣe ẹ̀yin rọlọrin rí ni màmá adẹrù bá wa ẹ ikú máa ń bẹ alùpùpù máa ń bẹ sẹ́yìn ti lọ ẹ dẹ ti bọ ni nígbà wípé yọba máa ti dẹrẹ ní kéèsì tìyín tọ torí pé ẹ̀mí burúkú ló ti jọba lára rẹ̀ ní ti tọrọ yóò ti lọ yàda ọ̀rọ̀ ní ti tọrọ ọ náà ti yọbẹ kí àwọn má là kí wọn máa sábẹ mára ọ̀rọ̀ òní ti tọrọ ó lè tún máa bú bàbá rẹ kó máa bú ya rẹ tẹ̀mí burúkú ńlọjọba lára rẹ wọn náà ti rí amárò tó ń lọ sùn ọfẹ ṣe dáadáa nìsín ẹmí àwọn máa sọ fún ọ pé má má má ṣe nàfìlà nàfìlà tó ń lọ fẹ ṣe ọ̀ràn yẹn lọ́jà abẹ́ẹ̀gẹ́ tiẹ̀ nìyẹn ẹrí tẹ máa wò pé náfìlà kìíní tẹbi sàbí kan wá dà nàbì sọ̀rọ̀ báyìí sọ̀rọ̀ oní tó ń bá mójútó àwọn sọ̀rọ̀ wá tọjọ ọ̀ràn yìí tó ń tó mójútó rọmọdán tó ń tó ṣe á akọlọ jẹnà ṣé ń wà lùdánù ànábì ni náà ńgbà tó ti pẹ̀yìn dà ó ní afúláhà wallahi in sadaq yóò sórí rẹ̀ mú kọ́lọ́n búra tó bá pé dòdò bá mójútó àwọn ọ̀ràn yẹn ẹ̀rẹ́ mi

torí ẹ̀ ló ti jẹ́ pé nìsín ká pé nìsín nìsín lọ fẹ́ ràn yàn lọ́wọ́ nítorí da náà nìkan kọ́ bá kòkó sí fún lẹ́ẹ̀kan náà mọ́tò bá sọ pé padà wá lẹ́yìn sọlá tó lè ó rí i pé lórí sọlá lẹ́mí burúkú wọn ti wá tẹ́lẹ̀ ò ti lérò pé fún ten thousand lẹ́mí burúkú wọn àgbẹ̀kọ́ ten thousand tán láyé recession tá a wà yìí ó lè ṣe five kó tó sálámà náà bá tún di pé two dá o kí ọba di o tó bá tó di pa sálámà tá a bá jáde sọfẹ fún pé ọba yọ one thousand fún pẹ̀lẹ́ yìí mo ní kí n fọ tòbí ṣe máa ṣe gbogbo èèyàn nu ẹni tí yóò wá lè kó ten thousand yún a wa man yuqa shuhha nafsihi fa ulaika humul muflihun ẹni tó bá borí ẹ̀mí ahọ́n ara rẹ̀ ń lọ sórí rẹ̀ ten thousand ní ten thousand náà sì ni ní kankan tí o ṣe kí n dín kù sí a àwọn olórí rẹ̀ nù ìdínà tó fi jẹ́ pé tẹ́ bá rẹ́ nìkan ti ń ṣe rere wàláhì ìjàkadì kékeré kọ́ ní wọ́ pẹ̀lú ẹ̀mí rẹ̀ torí pé tí máa ṣèyàn ń ṣeun náà but yóò yóò try láti ọba kọ́mọ ẹ̀ alóò nípa ti mú jẹ́sẹ̀ an-nafsul ammaratu bis-sū' jama yìí máa jẹ́ kéèyàn ba gbogbo nǹkan jẹ́ yóò máa pè ọ́ lọ síbi má ṣe dáadáa kankan yóò máa fi wọn pé àṣàkáyé dání sí ni pé ojú àánú fọ́ ìkà ló. so eléyìí ẹ̀mí kan ẹ̀mí kejì òun náà ni an-nafsu al-lawwama ẹ̀mí tí máa báyàwó ṣé n tó ń ṣe ní ìsinsì dá wọn pèpè fún sọlá àti ọlọ sórí pé náà rọrùn ó yẹ kó lọ wọn kan lọ yẹ kó máa síwájú mọ́sálásí ó rí i pé ẹ̀mí kan tún wà bẹ́ẹ̀ tí wọ́n mọ̀ fáìtì yìí wọ́n ní kí gbogbo èèyàn ṣèrànlọ́wọ́ ọ̀yọ́ wúlá kù tó kù lọ ńjọ́ tó ń bá ń lọ ni ọmọ ẹni tẹ́mi yẹn náà tún kọ́sí àrẹ tó yẹ tọ́ba wa borí ara wọn nù méjèèjì lèèyàn máa fi jẹ ẹni apọ́tù abẹ́ni apọ́tù tí anásùlà wà má bá borí tó borí anásùlà márùn tó fi sùn lèèyàn fi dẹni apọ́tù ẹ̀mí tí máa báyàn tọ́ba borí ẹ̀mí tí máa pe ní lọ títí kásìbàjẹ́ lèèyàn dẹni apọ́tù àmẹ́nu sí pé ká ṣèbàjẹ́ tó bá lọ borí ẹ̀mí tí máa kó ní ìjánu èèyàn dẹ̀ ní apò kọlọ̀nsà. oríṣi abala kẹta ọ̀nà ni anafsul mọ́kọ́má ìnà yá ayyatuha anafsul mọ́kọ́má ìnà irji'i ila rabbiki radiyatan mardiyatan wọ́n ní eléyìí ló máa ń borí fáwọn ọmọ àlùjánnà ọkàn tí wọ́n balẹ̀ sí tọ́lọ́ gbogbo gbà ọkàn tí wọ́n balẹ̀ sí tọ́lọ́ gbogbo gbà ṣètò àná olórí wọn gbé tọ́ ọlọ́run bọ́ sànù wa kó tún ẹ̀mí tiwa náà sí. wọ́n máa ń bọ̀rẹ̀ òun ṣe èmi tẹ́ rí o ìfọ̀rọ̀ àmì máa bẹ́ẹ̀ náà gbogbo wa ẹ má máa fọ̀rọ̀ àmì máa ẹ má sọ pé èmi á ẹ̀ kò sí àjámọ́ kankan pápọ̀ ọ̀rọ̀ ẹ̀mí ọwọ́ ọlọ́run lọ́wọ́ ìwọ lónìí ọ̀hún wò kó o lè ṣe nǹkan yẹn Ọ tí ọmọ ọmụ so òun sì ń ìwọ nítorí ọmọ ṣe ni tí ọmọ torí ẹ ló ti jẹ pé kì í ṣe ń ta alágbára lórí ẹ ọkàn alágbára lórí ẹ so àwa lè máa fọ ẹ̀mí wa má náà lọ́lọ́run ti máa sọ fún láwọn àyè púpọ̀ wọlé àtúnṣe àǹfọ̀sọ̀fọ̀ ẹ má máa nítorí wọn hàn sí mi Allahu a'lam ntí mò ń rò Allahu a'lam yẹ ti kọ́ dájú èmi mọ fọwọ́ ẹ̀sọ̀ yà ibi tẹ́ ẹran wà mọ́ ẹ̀ níbo lẹ ẹran wà tí ò sí yóò pè ló ń fọwọ́ sọ torí pé tẹ bá lọ sí bẹ́ẹ̀ yẹn tẹ bá lọ sí bẹ́ẹ̀ yẹn ẹ padà máa tẹ o ní ìsinú ìgbésí ayé ẹnìkan wá fẹjọ́ rẹ̀ sùn wọ́n ní ọjà àwọn lówó owó yẹn sì lọ bí one fifty thousand so ní sì ti ń saka látijọ́ yìí lẹ́yìn wá ní ká mẹ́rin náà wọ́n ní lágbájá ni ọ́ mo ti ẹ̀sìn bẹ́ẹ̀ lómi ni láéláé eléyìí ò lè sá ẹni ọlọ́ọ̀ni léyìn nílẹ̀ ìta tá bá wọ́ọ̀dọ̀ tí ń bẹ̀rù ọlọ́ọ̀ bá a bá mú lẹ́nu kínní kò ní less than number three sẹ́wọ̀n kí báwọn èèyàn ṣe máa ṣe nù irú kéèsì bẹ́ẹ̀ wà wájú wa ní àfa ẹnìkan ti gbarata lágbájá báyìí kẹ́ni ká láti bí oṣù mẹ́ta ńlẹ̀ kò tí ì sanwó di sí nígbà tó náà ti wà ah, èlò lówó ah, kìnnì kan lọ́mọ bá a ló kọjá eh, kìnnì kan kò burú dágbà ọ́ dágbà á rí mọ́ ẹni ẹ má fún ẹnìbọdì ẹ sì má fọ ẹnìbọdì má torí pé ìtẹ̀yìn ò lérò kó lè ṣe bọ́yọ̀ náà ti yẹ̀mí rẹ̀ ó ti ṣe jù bẹ́ẹ̀ lọ ẹ jẹ́ ká lára dáàbò ẹ má máa gbà wájú gbẹ̀yìn fẹ́ni bọ́dì tí ó bá jẹ́ bẹ́ẹ̀ wọn náà sún ẹ̀wọ̀n pẹ̀lú rẹ̀ ńgbà mí o nítorí rẹ̀ ń tọ́ba lọ dúró fún ilé ìhùn tẹ́mọ̀ kó náà padà kan àbùkù náà ni bàbá àṣeyàn rádaràda lẹ́yìn náà ẹ̀ ń dúró fọlọ́sà ẹ̀ ń dúró fólè nítorí mo amadu le ọ̀rọ̀ tó sọ ń ju ẹnu ẹ lọ ìyẹn ò ju ẹnu yín lọ ńgbà tẹ ẹ dúró fún un. <laughs> tòtòrí ẹ ló ti jẹ pé èèyàn ò gbọ́dọ̀ fẹ́ ní bọ́dì má torí pé ẹ̀mí ni ẹ̀mí ni ntí ń ṣẹlẹ̀ sẹ́mi pọ̀ ọlọ́run nìkan ló dẹ́ mi mà yasalunaka ani ruux wòle ruuxu min amri rabbi wa ma utitum min al-ilmi illa qalila wọ́n máa bí ọ́ léèrè nípa ẹ̀mí sọ pé à ah, ọ̀rọ̀ ọlọ́run lẹ̀mí ẹnìkan ọ̀mọ́ ń parẹ́ ìmọ̀tá fún yín gan fíntín dípò pé mo wá gba analysis lórí ẹ̀mí so don't ever don't ever stand for anybody nípa tó ní ṣe pẹ̀lú tó lè ṣe bẹ́ẹ̀ àbí ò lè ṣe bẹ́ẹ̀ ah wọ́n bá ṣe ẹja wájú bí ó ti ṣe ẹja wájú ní ọmọ téèyàn yín ọ̀wá ìmọ̀ ọ ìmọ̀ débi ẹ̀mí rẹ̀ ara la mà àmọ́ nu yorùbá náà sọ so torí tó máa ń ti lọ jẹ́rìí kẹ́rì ọ̀ọ́lọ ẹ̀wọ̀n kẹ́wọ̀n kọ́nà ọ̀bọ sànú yẹn tọ́ iná nàfẹ́lẹ́ amárọ́tún bí sùn gbogbo ẹ̀mí iná ni tí máa pe ní lọ sí di ṣèbàjẹ́ ṣèbàjẹ́ ṣèbàjẹ́ ń bẹ́ẹ̀ nù rẹ̀ tẹ́lẹ̀ àwọn tó ṣe zìnnà yìí wàláyé ẹ̀mí tó borí nù ẹni tó jalè ẹ̀mí tó borí nù ẹni tó ṣe jàmbá ẹ̀mí tó borí nù ẹni tó ṣe wípé ọba tọmọlàkejì jẹ ẹ̀mí tó borí nù gbogbo àwọn ológun ayé ẹ̀mí tó borí nù gbogbo àwọn àtẹ̀bàjẹ́ ayé ẹ̀mí tó borí nù gbogbo àwọn tẹ́rì tí ń ṣẹbọ tí ń sòsà ẹ̀mí tó borí nù anọ́sùl amọ́rọ̀ tuntun ló borí lára wọn. ẹ̀rí pé tẹ̀ ń bá tún bá wọn sọ̀rọ̀ ńgbà tán ṣe kí wọ́n ní kẹ́yìn kọ́ mọ́ fọlọ́n ha Allahu akbar nítorí pé ẹ̀mí burúkú yẹn ti borí àbíkọ́ ẹni tẹ wá rí pé gbogbo gbà tọ́lọ́ ni wọ́n máa ṣe ni wọ́n máa jìnnà síra nù anafsu lawama ló borí lọ́dọ̀ tẹ̀. ẹni tí wọ́n máa sọ̀rọ̀ tí gbogbo yẹn máa dá sí eléyìí wọ́n máa fẹnu jáàmù eléyìí wọ́n máa fẹnu kọ́ wọ́n máa sọ̀rọ̀ ọlọ́rọ̀ ẹni kọ́rọ̀ afẹ́nu sí ẹ̀rọ ọlọ́mọdé yọ̀rọ̀ adìdí kó láàrin wọn yọ̀ ọ̀tà torí pé anafsu lawama ní ń gbé ayọ̀hìbò ahadukum ayé akólẹ̀ láhùnmá akéhìmáyìká yọ̀rọ̀ adìdí kó tó ní ọ̀fẹ́ jẹ́ jífọ̀ wọn mọ àwọn òkè kínní ọfẹ malaikaláìsì ara rẹ ni wọn nìkan ìwà sọ̀rọ̀ àmọ́ sọ̀rọ̀ òní sọ̀rọ̀ ẹ ẹ sọ̀rọ̀ gidi tí mo lè dá sí ẹ fẹ́ sọ mí di ṣètọ́ níbi tí ń ẹn nafsul lawama ìní ṣiṣẹ́ lára tiẹ̀ tí ó nàbà ti lè sọ̀rọ̀ alẹ̀ nafsul amárọ̀ ògòrí torí ẹ̀ òní illa man rahima rabbi gbogbo ọ̀bọ̀n bẹ̀ ọ̀ àfẹnitọ́lọ̀ báyìí ẹ̀mí kálukú ọmọ pé lọ sí di ṣèbàjẹ́ ṣèbàjẹ́ ṣèbàjẹ́ àfẹnitọ́lọ́mbà kò yọ kọ́lọ́mbà kò kókó ayọ̀. inna rabbi ghafurur rahim aláforíjì lolúwa mi o tó bá foríjì yẹn tán yóò tún kẹ́yìn sórí ẹ̀ báyìí la Nabi Yusuf alayhi salam lọ́lọ́wọ́n bá kó yọ lọ́lọ́wọ́n bá kó yọ ọ̀gbọ́dọ̀ sọ pé orí kó mi yọ ọ̀gbọ́dọ̀ sọ pé orí yọ mi ò kí lórí náà ò sàkánni lọ́dọ̀ Yorùbá gẹ́gẹ́ bí ajé náà ni òòsà kan lórí náà wọ́n ní tí wọ́n bá lówó béèrè lọ́dọ̀ orí orí ni ẹ bá sọ̀rọ̀ orí ni ẹ bọ orí lẹ́ẹ̀lẹ́ ẹ bá sọ̀dà fúnlẹ̀ bọ ẹ gbọ́ nǹkan dán bí ẹ bọ bí ẹ bọ sáti pọ̀ nù gbèsè gbèsè ayé dictionary yorùbá ẹ bọ náà sáni kùlàlà so ọlọ́run ọba kó anabi yusuf yọ alẹ́ yìí sẹ́lẹ̀ gbogbo àwọn tó bàjẹ́ wọ́n padà wá sọ dáadáa nípa rẹ̀ bẹ́ẹ̀ lọ́lọ́run máa ń ṣe fáwọn èèyàn mí náà tí ó tó ànábì Yusuf ẹlòmíì kó tó kú ọlọ́run bó sì fọ́ ma gbogbo bàjẹ́ tó bá ń ṣe sí ọlọ́run ọ̀bọ yọ gẹ́gẹ́ bí gbàtà bá yọ irun tó bọ́ sínú fúláwà papò tí ò sí fúláwà lára rẹ̀ bẹ́ẹ̀ lọ́lọ́run máa ń ṣe fáwọn ẹlòmíì nínú àwọn ẹrú ẹ̀ torí ẹ̀ ẹ̀yẹn sáàtì máa ṣe dáadáa ẹ sì máa ṣe bàjẹ́ sọmọlàkejì ẹ̀yẹn máa ṣe dáadáa ẹ má wá bí ó ti ṣe bàjẹ́ fọmọlà kejì tẹ́ ẹ má ti ṣe dáadáa aláàánú lọ́lọ́ ọlọ́wọ́n bó ṣe dáadáa fẹ́yìn náà tẹ́ ẹ má ti ṣe dáadáa tẹ́ ẹ bá tọmọlà kejì jẹ́ ẹ rí kọ́lọ́wọ́n ní bàtì yín náà jẹ́ wọn ò bá ṣe bàjẹ́ yín jù bẹ́ẹ̀ lọ wọn ò bá ṣe pẹ̀gàn yín jù bẹ́ẹ̀ lọ ẹ̀yẹn sáàtì máa ṣe dáadáa kò sí tàbí ṣùgbọ́n kódà ó lè ṣẹlẹ̀ pé lẹ́yìn ikú yìí ni fọ ìmọ̀ kàgbà so ọmọ aráyé kúmá àwọn òbúkátà pé kí ẹsẹ̀ rẹ ó dá kó tó di pé wọ́n máa bọ̀ tó ẹsẹ̀ tí ò tíì dá wọ́n máa gbìyànjú àti báyà tó ìwọ lọ gbọ́dọ̀ gbẹ́sẹ̀ rẹ lẹ̀ ìwọ lọ gbọ́dọ̀ gbẹ́sẹ̀ rẹ lẹ̀ torí tí ìwọ náà bá ti bá wọn kópa nínú ìbàjẹ́ ẹsẹ̀ kò sí tàbí ṣùgbọ́n wọ́n ṣe ìbàjẹ́ tiẹ̀ náà wọ́n ní gbogbo ẹni tó bá fi lè dẹ sílẹ̀ láti gbọ́ òfófó tó lófófó ń gbé bọ̀ wọ́n gbé tiẹ̀ náà lọ fẹ́lò. àmọ́ ńgbà tó ti bẹ̀rẹ̀ sí ní fẹ́ sòfófó ó gbẹ́gbọ́ bá gbẹnu sọ̀rùn ó rò pé mo tilẹ̀ fún rẹ̀ gbè ní tọ́tọ́ bá tún gbérú ẹ̀ wá ilẹ̀ ọ̀gá ju ọ lọ. sẹ́wọ̀n pé láéláé kò tún gbó fòfò yóò tún máa sọ̀rọ̀ rẹ láì dáa níbẹ̀ olórí ẹbí ọmọ ti ṣe mọ̀láìkà ni ẹ bá lẹ ti ẹ̀fẹ́ fún information kò ní dáa information gẹ́gẹ́ bí new news agency of Nigeria à ah, media. ẹ̀ tẹ̀lé ìtumọ̀ sí pé ẹ̀mí wa ẹja kéèsì o kẹ́mìkẹ́mì ọmọ borí ẹ̀mí dáadáa o ẹja máa kéèsì o àwa náà láàrin ara wa lọ́wọ́ nítorí kó tó sọ di tẹ́ ẹ̀mí rẹ̀ ti ń sọ fún ọ wọ́n lọ́wọ́ á try èyí tó bá dá lọ́gbà èyí tí ọ̀dà ò ní gbà èyí tó bá dá lọ́gbà èyí tí ọ̀dà ò ní gbà nísìnyí gbà tán kó simẹ́ǹtì fún bricklayer wọ́n ní ẹ lọ ra twenty twenty wọn náà ló ní twenty lẹ́ra wọ́n wá sọ fún bàbá ní twenty pé twelve ní kẹta ṣebí two ti wà nù nọ́mbà náà twenty twelve sá so ẹ̀kọ́ twelve ẹgbowó twelve ẹ bá ní mú blank receipt sẹ́wọ̀n pé amárọ́tòfin sùn ní gbogbo eléyìí wípé twenty thousand àbí twenty cement fifty something thousand sá ok twelve ní kí ẹ bá a kó ẹ bá ní mú receipt tẹ̀ tí kọ̀wé sí i ó ní ọ̀nà àrà tá a máa ń gbà pọ̀ jù wa ẹ̀fọ́ sẹ́wọ̀n pé ànáfùlà mara ni ló ṣe bàbá ọ̀sùnmẹ́ntì náà ti fi ń fún wọn ní blank receipt òun náà yẹ kó fún wọn àwa lábọ̀ ara ti wa kọ́ sẹ́ni náà ti ọ̀rọ̀ àjà lọ́dọ̀ wa táwọn fún blank receipt bí ọba jẹ́ bẹ́ẹ̀ bá wa kó àpòwó ẹ̀ tó bá gé nafsu alawama bá wà fún bàbá náà tó náà bá dùn àmọ́ wà sí nafsu àmàrà tó pàdé àmàrà ṣètọ́nù nìyẹn ṣètọ́nì yẹn wọ́n máa bá lọ nù tọ́ ẹsẹ̀ tó wá ra twenty twenty ẹsẹ̀ gbédé bàbá ń bàbá rí òun náà ti kà lọ́ba pẹ̀yìndà apẹ̀yìndà tó ń jú ọ̀tẹ́yìn ẹ bá ní kọ́ ọmọ kó márùn-ún lẹ̀ ṣé bó ti rí kó báàgì márùn-ún padà wá láti ṣe ó ti bàbá mi ti sáyìn èyí tó sáyìn lánàá ẹ̀ ti kọ ẹ̀yin náà lẹ kó báàgì ńlẹ̀ ẹ wá kó báàgì márùn mi wà siginésọ̀ tà náà yàtọ̀ sí tòun báàgì ni ó kó wá á là lò náfṣù wọnú ànáfṣù amára bẹ́sù òun náà ní máa ṣe káfíńtà tí wọ́n fi máa jésù kó wọ́n máa dèso náà kó ní abẹ́rẹ́ nǹkan mẹ́rin ẹ bá fẹ́ ṣiṣẹ́ ni bàbá afẹ́ fi ṣiṣẹ́ ni ókè ẹ fẹ́ fi ṣiṣẹ́ gbogbo ẹ̀ tẹ́ máa ti lọ lẹ́kọ̀ọ́ jáde lápò yàn dáadáa dáadáa tí máa ń sùn lọ lé báàgì tí wọ́n kó sí òun ti wà lọ́tọ̀ yóò tún ti kó bẹ́ẹ̀ ń yọ̀lọ̀ dì má máṣíìnì bàbá ẹ̀ wà kó mi ò mú èso oyún o ọlọ́run rí bó mu anafsula mara anafsula mara ní jẹ́ kí káfíńtà ó mú kó mú páànù láti orí ilé wọn kan ní wọn ti wá kàn sẹ́yìn yóò tún fọ ọmọ kan sẹ́yìn gbórí kó ń bẹ òfin páànù bá ti bọ́ọ̀lù ọmọ àtà allahu ọlọlọ mọ iye tí lè wà dájú kó ń bì báyìí nígbà tá à ń sẹ ń bẹ wàláhi sọlá wọn sì jí kó ń sì lọ in hundred láwọn sílẹ̀ àbẹ́sọ̀tún láwọn ẹni tí wọ́n bẹ̀rù àti wọ́n náà rọrùn adúpẹ́ fọlọ́n pé gbèndé àgbéyà mà bẹ́ẹ̀ àyà bèrè kálukú ọgbà ànásùlà mara nìgbà ẹ máa kó ẹ máa kó púpọ̀ ẹ máa kó àwa kó mọ́tíláṣí pélé ọlọ́run wọn máa bẹ̀rù ọlọ́run kéènì inú wọn náà lọ sí fún àgbèrè gbà bàbá ẹ sùúrù kí ló dé wọn gbogbo àwọn àwa yín gbogbo ní ó gbéyàn dé kò lè gbéyàn débi kankan anasọlá mara ní ojú ọwọ́ mọ́sálásí kò jáde mọ́sálásí pé kò gbé lọlé àgéfà àgé nítorí tọdọ torí ẹ lóbi òkè àwọn àgbẹtẹ kó bẹ sẹ́ẹ̀ ní rìlíìsì àní rìlíìsì mo rò pé yé nítorí ẹ láti rìlíìsì àwọn ọkọ ọmọ oko tó pọ̀ jù kálukọ bá máa mú wọlé ah, ẹ dàkùn tòlítọ lọ sáfẹ wà lìdáná náà ẹ̀mí ṣètọ́ni o iná ní jẹ́ kéèyàn wọ mọ́sálásí ní wọ́n pe ìtọ̀ lásán wọn tọ̀ bí ó sì kọ̀gbẹ́ bẹ̀. ẹ̀mí amárùtúndùsù àwọn olùdílé ẹ̀mí ṣètọ́ni rẹ̀ wọ́n ti tún nǹkan ti fa wọ́n ti tá ẹ̀ ẹ̀sàlù alámbẹ̀ ìfẹ́yìn náà sínú yóò dùn lọ́wọ́ amúkẹ́lẹ́ rẹ̀ họ́ọ́pù yóò tù bẹ́ẹ̀ kò sí ní sìn pé kíni pé ni wọ́n ṣèkó lu àná. àní kankan ṣe ọlọ́ọ̀ náà ọlọ́ọ̀ ni ó ṣèkó an-nafsul ammaratu bis-su' nílé torí pé ilé ńlé ni kìí ṣe ilé tiẹ̀ wọn á wọlé wọn kà tí géètì wọn lè gbáò ilé tiẹ̀ yóò sì fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ tù an-nafsul ammaratu bis-su' kílẹ̀kùn ó tiẹ̀ já kéèyàn ná wọn lówó díẹ̀ tó bá hàn án ẹ dákun ẹbí ká bẹ́ẹ̀ ni wá wí kálukú wa ni máa ń fìdí àwọn nǹkan sẹ́jà ká máa náà ni mo ti máa ó dìgbà tó bá tó sọra rẹ dẹni tí ọwọ́ ya àjà pẹ̀lú ẹ̀mí rẹ torí tó bá sọra lẹ̀ fẹ́mi o wàláì tẹ́lá ọwọ́ ibi tó burú jù nù náà èèyàn lèèyàn mọ̀ pé mi ní gbà ò lè gba tèmi jẹ́ obìnrin kan lọ wá tù rẹ ó ti wọ òwò ó ti wọ gbogbo ẹ̀ ó ti wá rí níta lákọ̀ọ́kọ́ o intent láti wò anabi sallallahu alaihi wasallam jẹ́ ẹnu tó bá wọ ẹlẹ́kejì ẹ̀sẹ̀ ti bẹ̀rẹ̀ kí lọ́ọ́ ká ti ká mọ gbogbo bá ti pàṣẹ ojú wa fún omi dáàtún sí i bàánà ni wọ́n mọ̀ á sì ṣe pé ẹ̀yìn ò wẹ́ nìkankan o ó tún wò ó ti sọ àná bóòlù àwọn ilé àdúgbò ìṣèwárí kó ṣe lóhùn ó tún wò ó àdásílà márùtù bisu yóò tún máa tiọ kọ́dọ̀ ó fi pín kéèké ní nàlọ́ àgbàfọ́ rọ̀ ẹ́ ẹ̀yọ̀ kan wọ́n sì lọ́ọ́ ní ó tún wá fi kọ́ tí nǹkan. kẹ́lẹ́ bá àmọ́ bí ṣètò ọ̀nì ti ṣe wá táwọn yóò fi wọná rọrùn ilé ìtumọ̀ sí pé wàlúùláyà àti wàlúùdẹ́nà kò ní rọrùn àfi tí ìyẹn bá tó kọ́ṣẹ́ rẹ̀ gidigidi ah, ẹ̀mí kí ló ń ṣe ètò ọ̀nà sọ pé wọ́n lọ àbí bẹ́ẹ̀ kọ́ ń sọ tó kí wọ́n á lọ wọ́n ara rẹ̀ tírò ọkàn rẹ̀ pé ok tuntun tuntun ṣe ọ̀pọ̀ lónìí mo rò pé yé kọ́lọ̀ ní àkọ́kọ́ sànù wa subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk.